وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرجو الله وبا الله وبا تي أتوشيني رورو لا تتوقع دي ní ọjọ́ ti òní gẹ́gẹ́ bí a ṣe fi ilé ọlọ́run ọba lọ́wọ́ láti ọ̀sẹ̀ tó lọ wípé a ń gbèrò láti pàdé nínú ọ̀sẹ̀ yìí láti tó tẹ̀síwájú lórí àwọn àlàyé ilé ìtàmbá lọ ọlọ́run ọba yìí ọwọ́ ẹ̀wà ló wà kí nǹkan ikú rọrùn àbí má rọrùn kó ṣeéṣe àbí má ṣeéṣe lọ́wọ́ ọlọ́wọ́ba lọ́wọ́ ọlọ́wọ́ba nìkan ló ní kápá lórí ilé gbígbèrò ní Adam agbèrò pípò rí bẹ́ẹ̀ ó dẹ̀ wùwá bẹ́ẹ̀ ni àwa kò lọ́wọ́ yìí ó wá sí rọrùn fún gbogbo ẹnikẹ́ni tó bá ma ilé ìbáyìí ní oore torí kánrin nínú àwọn èèyàn òun náà ni ó mọ́ ní àníyàn láti ṣe nǹkankan àmọ́ tí Ọlọ́run bá lè tẹ́láwò ní yọ̀nda ti ṣe rẹ̀ fún kódà ó lè mẹ́jẹ ti kú ó lè mẹ́jẹ tààrùn àmọ́ tí ó bá ti wà nínú ètò tọ́lọ́run tí ó sí nínú ìpèbùgbù tọ́lọ́wọ́ba tí ó sí nínú àkọọ́lẹ̀ tọ́lọ́wọ́ba a nǹkan yíò ní wáyé so adúpẹ́ fọ́lọ́wọ́ba lórí orin tí ọlọ́wọ́ba àlèkẹ́lá ń ṣe fún wa ọlọ́kan ọ̀jọ̀kan abẹ́lọ́wọ́ba àlèkẹ́ọlá àlékún orí anú ọlọ́wọ́ba kí ọlọ́wọ́ba kí ọlọ́wọ́ba kí yíò ṣe fún ẹnìkọ̀ọ̀kan àtọ́rà lékún kí ọlọ́wọ́ba àti ìrajẹ́ ìjẹta ọlọ́wọ́ba fún olùkọ́ àgbà anábi sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé anábi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà anábi sallallahu alayhi wa sallam àti gbogbo olùtẹ̀lé ojú ọ̀nà anábi sallallahu معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته ẹ̀rí àlàyé tí a ń bá lọ òun náà ni àlàyé nípa ìdájọ́ ẹran jíjẹ nínú Islam ìdájọ́ ẹran jíjẹ nínú àgbọ́yé ahlus sunnati wal jama'a òun náà nìkan tí a ń gbé yẹ̀wò ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì ní nítorí pé ọ̀rọ̀ kan tó pé ó ní ṣe pẹ̀lú ìtẹ̀mí ayé wa ojoojúmọ́ ó kéré kí èyàn tó jí lójúmọ́ kan kí a nǹkan yìí tó a jíjẹran tó kó má jẹ pé yóò tẹ̀lẹ̀ nínú tẹ̀lẹ̀ ojoojúmọ́ yà àyàfi tọ́lọ̀ ọba àlékẹ́ ọlá tó bá kà gbé tó bá yígbà padà pẹ̀lú bọ́yá kọmọ́ sí owó lọ́wọ́ yàn láti ṣe bẹ́ẹ̀ àbíkọ́yẹ́ pé àárẹ̀ òun náà ló fà á tí nǹkan yóò fi ṣe àbíkọ́jẹ́ sí pé kò tí ẹ̀wú yàn nǹkan míì ló wú nínú nǹkan tí a fi ń jẹun àbí nínú nǹkan jíjẹ yàtọ̀ fún ẹran àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ ó wọ́pọ̀ nínú ìsẹ̀mí wa gan àti nínú ìsẹ̀mí ojoojúmọ́ wa ìmọ̀ jẹun nítorí tí ó wọ́pọ̀ mẹ́ kí ẹran kí ó wà nínú àwọn oúnjẹ tó ni náà tó a ti sàlàyé ní ìfọ́síwẹ́wẹ́ wá nínú Al-Qur'an àtílé tó wá nínú súnnà nabi sallallahu alaihi wasallam tó ń sàlàyé fún wa nípa ìdájọ́ ẹran jíjẹ tí àwọn bá pa ilé ìbáyà ti sí àwọn àlàyé lọ́pọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí ẹ̀ ṣobítà wá bá láyé dé òun náà ni ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n sí pé àwọn náà ni a máa fi ń ṣe ìrìnà àwọn náà ni a máa fi ń ṣe olùtọ́sọ́nà wa lọ síbi ìgbàgbọ́yé ẹ̀sìn ọlọ́wọ́ba àwọn ahlul ilm àwọn olùmọ̀ tọ́ípọ́ ọlọ́wọ́ba lè fún rẹ̀ gan ó pàtàkì wọn ó jẹ́ kàwọn débi pé ọlọ́wọ́ba lè gbọ́lá fún wọn tọ́lọ̀wọ̀bà alékẹ́lá ń jẹ́ kó wáyé pé la yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun yarfa'u Allahu alladhina amanu minkum walladhina utul ilma darajat wal ayatu fi hadha al ma'na kathira aya méjì tí mo kéyìí ọlọ́wọ̀bà alékẹ́lá fi àwọn àyà tí ọlọ́run bá lè kẹ́lá tí wọ́n ń sọ pàtàkì àwọn olùmọ̀ yìí àwọn àyà tó pọ̀ ni so a ilé ìbáyà tí sábà mọ́ ń sàlàyé kódà àti fún wa ní àti fún ọ̀rọ̀ yìí ní odidi ìjókòó kan tàbí jù bẹ́ẹ̀ lọ rí níbi iná ta sàlàyé pàtàkì àwọn olùmọ̀ nínú àgbóyẹ̀sìn wa àti pàtàkì ìmọ̀ rìn àbí ìmọ̀ rínà àbí ìmọ̀ fi àwọn olùmọ̀ ṣe olùtọ́sọ́nà wa lórí ẹ̀sìn náà ọ̀rọ̀ àwọn olùmọ̀ lẹ́yìn ta ti gbé ẹ̀rí ta ti gbé yẹ̀wò nínú Qur'an àti súnnà nabi sallallahu alaihi wasallam so ọ̀rọ̀ àwọn olùmọ̀ ló kù tí a ń gbé yẹ̀wò lọ ni àwọn eléyìí tí ọkùnrin Ali Jabata yìí àwọn ilé tí ó ń síkà tó ń tú ní tukutu tó ń tú gba òdì nínú àwọn olùmọ̀ tó ní pé àwọn yìí ni wọ́n pèpè sí nǹkan tó wọ́n náà pèpè sí àbáwọn wọ̀nyí ni wọ́n jẹ́ aṣíwájú òun lórí ìròyìn jákujàku tí ó ní tó ń fọ́n káàkiri ayé yìí so a ń gbìyànjú láti ṣe àfihàn àwọn ọ̀rọ̀ náà àti àwọn jákujàku tó sọ ń bẹ̀ àlẹ́yìn náà gẹ́gẹ́ bí ó ti yẹ kí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ó ti yẹ kó lọ àti gẹ́gẹ́ bí ó ti yẹ kí àgbọ́yé ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ó ti yẹ kó wá náà insha Allah eléyìí tí a tẹ̀síwájú lórí ẹ̀ lónìí ọ̀rọ̀ Sheikh àgbéyẹ̀wò rẹ̀ insha Allah lẹ́yìn náà a tún ka tírà ahkamu ahli dhimma ahkamu ahli dhimma títí àfáwà gba ibn al-qayyim rahimahullahu ta'ala tó gbogbo ilé ìbáyìí a plé in tí jàbàtà sọ bí jàbàtà ti kàá ní kàkúkà àwọn wá sí àtúnṣe rẹ̀ yóò jẹgba ẹgẹ́ bí jẹ máa ń jẹgba rẹ̀ náà ni ẹlú gbọ́lọ́wọ́ bá ṣòkọ́lọ́wọ́ bá lè kẹ́lá kí ó kún ó sì ìkọlọ́wọ́ fún wa àṣùgbẹ́ ká tó tẹ̀síwájú àwọn nǹkan kan bẹ tí ó ń ṣẹlẹ̀ ní ẹnujọ́ mẹ́ta yìí ní àárín àwọn jàbátá yìí àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí in tó dáadù ní pé kí á mọ̀jẹ̀ kí etí wa kó di sí àwọn ọ̀rọ̀ náà nítorí pé àwọn ọ̀rọ̀ yìí ó jẹ́ àbáyọrí dáadáa àbíká sọ pé ìlapa dáadáa ìjòkó yìí àtàwọn ìjòkó tó rí báyìí tí àwọn ọmọ ẹ̀yà tí wọ́n ń ṣe ọlọ́run bá lékelá ní kí nǹkan yìí ń kọ́ okó máa ṣe ṣóre débi wípé nínú àwọn ọmọ jàbàtá àti rí àwọn tó ẹ́sí pé wọ́n dìde wọ́n bẹ̀rẹ̀ sí máa gbógun tì wọ́n bẹ̀rẹ̀ sí máa takò lórí oríṣiríṣi àwọn àlámọ̀rí ẹ̀sìn ilé tó ẹ́sí pé a ti sàlàyé nú ẹ̀ sáájú àtàwọn eléyìí tí a ti sọ wípa fẹ́ sàlàyé àmọ́ tí a ti débẹ̀ so ọlọ́run ní kí ìkọ̀kan náà ọmọ jàbàtá ọlọ́run bá lékelá sí gàgà ojú wọn ó sì jẹ́ kí wọ́n rí náà rí àwọn kan wọ̀nyí so wọ́n dẹ̀ ń gbógun ti gan lórí ẹ̀ so ìbáyìí ṣe léyìí báyìí jẹ́ ìródùnú àti kásọ wípé ìkúnlọ́wọ́ fún súnà ọlọ́run ọba àfún súnà nábì sallallahu alaihi wasallam àti fún Islam àti ìgbógun ti àwọn tí wọ́n jẹ́ olùbàjẹ́ àbí olùpẹ̀pẹ̀ sí ojú ọ̀nà àbúrú nínú àwùjọ wa ilé tó ẹ́ pé yàr asuhum Muhammad bin Ali Jabata ilé tó ẹ́ pé Muhammad bin Ali Jabata ni ó jẹ́ olórí wọn náà iná masáìlù ta ti yanjú níbi níjòkó yìí ó ní ọ̀rọ̀ takbiratul idayn ọ̀rọ̀ nípa ṣíṣe kábára ní ìdù méjèèjì ẹ̀rí tí a bá rántí ìjòkó yìí nínú àwẹ̀ tó kọjá lọ nígbàtí ọdún àwẹ̀ ń bọ̀ àtàlàyé ẹ̀ dáadáa adẹ̀yẹjú àwọn àhàdìsì tó wà lórí ẹ̀ lórí takbiratul idayn pàṣẹ alhamdulillah ọlọ́run bá àlékẹ́lá ní kí nǹkan yìí kó ti yé àwọn ọmọ jàbàtà kọ̀ọ̀kan náà àwọn náà dẹ̀ ti sọ irú dèdè ń tàwà sọ lórí èyí àwọn náà ti sọ sọ ti kó náà yá jàbàtà gan pé súnnà o òun náà ní ká méje lákọ̀ọ́kọ́ ká márùn-ún lẹ́lẹ́kejì àwọn bí i Hamid àti àfá aláṣẹ ní ọ̀yọ́ kọ́lọ̀wọ̀ àlékẹ́lá kí ó bá wá ṣe àlékún àgbóyé àwọn wọ̀nyí àtàwọn tó fi jọ bẹ́ẹ̀ tí ó bá ní sí wọ́n pọ̀ dáadáa gan ṣùgbọ́n àwọn tí Ọlọ́run ní kí wọ́n gbé àti akíní ìdání orí làwọn méjì tí mo sọ yìí tí wọ́n pọ̀ dáadáa wọ́n pọ̀ dáadáa tó ẹ́ pé nam tọ́ ìmẹ́ òtún alátakà tó mẹ́mbàdà ẹ̀ẹ́ sọ ẹ̀hẹ́ musa tó lára ta náà bẹ́ ń bàdàn tọ̀ ọlọ́run sànú wa gbogbo àwọn aláta gbogbo àwọn elépo gbogbo àwọn onírú olúkálukú wọn náà bí olúkálukú bá ságọ sí bá lè sí àmọ̀nà illallah so ilé báyìí wallahi ọ̀rọ̀ tó lágbára gidi gan ni ó ní agbára kọjá báwa ṣe ń wo yẹn ọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n ti ti torí ẹ̀ wọ́n ti pe àwọn táwọn wí ní kéfèrí ni pẹ̀lú gbọ́nà ọba máa pèrè fún ilálẹ̀ ìkẹgbọ̀ wọ́n ti pè wọ́n ní kéfèrí so ọ̀rọ̀ takbiratul idain wọ́n ń pa gidi gan so ọlọ́run ní kí ìmọ́lẹ̀ kó ti tàn sí wọn lórí ilé báyìí alhamdulillah dúpẹ́ fọ́lọ́wọ́ba nínú àwọn alámẹ̀rí tí wọ́n tún tanná wádìí dáadáa tí wọ́n tún gbógun ti dàbàtà lé lórí tó ti ń jẹ́ kó yé pé kátàkátà ló sọ lórí ẹ̀ <laughs> pé a ní àti ìyẹ́wà nù ń ta fẹ́ sọ ni àti ẹ̀ tí sọ rárá ọlọ́wọ́ bá alékẹ́lá ní kí máa lẹ́rẹ̀ ti sàn sí àwọn ilé ìbáyìí so àwọn ẹ̀dẹ̀ ti sàlàyé ẹ̀ alhamdulillah àwọn náà tún máa lè átún fẹ́ lójújù bẹ́ẹ̀ lọ tẹ̀pọ̀ wà nínú àwọn topic àwọn àkórí ọ̀rọ̀ tí a ti sọ sáájú pé a fẹ́ yẹjú ní báyìí inshallah ṣùgbọ́n ẹni yìí òun ti gbáwájú ó ti sàlàyé níwọ̀nba ṣókí so àwọn tó fẹ́ lójújù báyìí lọ pẹ̀lú gọ́lọ́ọ̀ba ṣe báyìí fi so ọjẹ́ àlámọ̀rí ẹlẹ́ẹ̀kejì pé a lè ṣe àmì tàbá ń sàdúwà kódà min asbabi istijaba nínú àwọn sábàbí tí mọ́ jẹ́ kádùwà gbà ní wọ́n àwọn tá ń wúyì wọ́n sàlàyé wọ́n fọ́ sí ọrẹ́ dáadáa kọ́nà bá nìkílá kí ọba ṣe àlékún ìmọ̀nà wọn nínú àwọn àlámọ̀rí tí a tún ní àyànjú bí ìta àti ìyànjú àmọ́ tọ́lọ̀ bá nìkílá ni ọ̀rọ̀ ìmọ̀ tẹ́wọ́ tàbá pé ká tẹ́wọ́ wa tá a bá ń sàdúwà nínú súnnà lọ́wà kódà min asbabi ìsìjába ọlọ́run ní kí àwọn wọ̀nyí tá ń wí ọlọ́run tó ní kí máa rẹ̀ tàbí wọn wọ́n tún ti ń kóná yá jábà ká lórí eléyìí náà so àdúgbẹ́ fọ́lọ́ wọn bá so ẹ̀rìkì mo sọ wípé ọkùnrin tí ń yẹpẹrẹ tí bàtà bá dẹ̀ ti ń dún tó ń dún kólákólá ó sì tọ́tọ́ fẹ́ fàyà nìyẹn àsìkò ṣubú rẹ̀ lóde yìí so àmẹ́lẹ̀ tí ó dáa jù fún jùlọ òun náà ní pé kí ó túbá kó dẹ̀ kúrò níbi àwọn gbogbo dágbàjàgbà yìí so bá ní sí àrùjú ìrìnlẹ̀ haqqi fadilatun ìsẹ́rí para lọ sibi òdodo ọ̀la ni iyì lọ́jọ́ fún èèyàn àbẹ́ẹ̀kọ́ ni ababuku ni ẹ̀rì ya. yá ẹbá wa náà jọ wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣùgbọ́n táwa dẹ̀ sẹ́rí padà kú ń bẹ̀ ta wá síbi òdodo ń sìn ó yẹ wá àbí ó yẹ wá ọlọ́run bá ní kí ó jù kọmọ yẹnì kọ̀ọ̀kan wa náà lọ bí ọba ti ẹ̀yẹ wá lójú ti ẹ <laughs> torí kọ̀ yẹ wá lójú rẹ o àmọ́ lójú àwọn tí orí wọn pé wọ́n mọ̀ pé ó yẹ wá tó bá ní sí pé a ti ẹ̀ fi ìbàjẹ́ lẹ̀ afaburúlẹ̀ apadà síbi òdodo tí wọ́n náà bá padà pẹ̀lú gọ́lọ́wọ́n bá yíyẹ̀ wọ́n náà wallahi alazim tó bá ní sí ar-ruju' ila al-haqqi fadilatun ìṣẹ́rí padà lọ síbi òdodo ìjì lọ́jẹ́ fún yàn lọ́dọ̀ Ọlọ́run bá ọlá lọ́jẹ́ fún yàn lọ́dọ̀ Ọlọ́run bá kódà kọ̀ bá àjábùkù ní ṣojú àwọn èèyàn àwọn tó rí wọn náà jẹ́ pé náà ní ọlá àti ìlọ́jẹ́ fún yàn lọ́dọ̀ wọn kọ́lọ̀wọ́ bá lè kẹ́lá kí yóò mọ́ dùn ẹnìkọ̀ọ̀kan ńlá dáa rẹ̀ náà ó lè lẹ́ẹ̀kẹta àbí ọ̀rọ̀ nípa gbígbọ́ ọ̀rọ̀ ibi tó ti kó bẹ́kò fún jàbàtà àbá ló ti ẹ̀pọ̀ púpọ̀ ọ̀rọ̀ nípa al-hukm bi ghayri ma anzala Allah ìdájọ́ pé ká fi nǹkan ní ìdájọ́ yàtọ̀ fún òfin Ọlọ́run ọba ká lo ìdájọ́ míì láti fi ṣe ìdájọ́ lé àwọn èèyàn lórí yàtọ̀ fún òfin Ọlọ́run ọba Ọlọ́run ọba tún ní kí ìmọ̀lẹ̀ rẹ̀ ìmọ̀lẹ̀ rẹ̀ ẹnipa ti sàlàyé yẹn síwájú lectures káàkiri láti fi sàlàyé Abu Yasir tọ́lọ̀ bá lékẹ́ kọ́ ṣe dáadáa fún wọn àwọn náà ti sàlàyé ẹ̀ dáadáa bá lékẹ́ ní kí mọ́lẹ̀ rẹ̀ yìí náà kò jì tàn àwọn táwọn náà wọ́n tó kó bẹ́kùn fún ní orí ilé ìbáyìí náà ni so ta ẹran wọ́n tún ń kó bẹ́kùn fún jàbàtà báyìí wọ́n tún kó bẹ́kùn fún lórí ọ̀rọ̀ alimam abu hanifa rahmatullahi alayhi afáwà aláṣẹ hamid àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn tó jọ bẹ́ẹ̀ wọ́n ti ní abu hanifa ń kọ́ o wọ́n ní mùsùlùmí ni o wọ́n ní sunni ni o wọ́n láwọn ti túbá kó mìíràn dáradára jágbàjàgbà táwọn ti tẹ́lẹ̀ o ọlọ́wọ́ bá lè gásùn dídí ní ẹ̀nà yìí wọn wọ́n tún ti sí ọpá àjàbàdá sókè wọ́n kó fàánú fún báyìí lórí ọ̀rọ̀ abu hanifa sí ìbáyìí yóò dá kí a má jẹ́ kí ti wá di ti torípàwà ń gbọ́ lójoojúmọ́ ẹjọ́ ọ̀nà sáà so àwa ń gbọ́ à ń tẹ̀lé dáadáa so ibà ní ṣe so tá a bá dẹ̀ ti ń gbọ́ in tó dáa jù náà ní pé ká máa jẹ́ kí etí àwọn èèyàn kí àkájẹ́ kí ó máa dé ti gbọ́ ẹnìkọ̀ọ̀kan wa so ká lè bá mọ̀ yí pé ìjòkó yìí àtàwọn ìjòkó tó rí báyìí àti pé ẹ̀hún ṣèṣore àti pọ́lọ̀wọ́ bá lékẹ́ látó ń sí ojú àwọn èèyàn náà so ibà ní sí lórí àwọn àlámọ̀rí mi tó yẹ sí pé àwòtí ẹ̀ tí mẹ́nu bàgán àbẹ́ẹ̀kọ́ ni ṣùgbà tó jẹ́ sí pé ẹ̀sẹ̀ ọlọ́run bá lékelá ń dáàbòbò gbogbo ẹnikẹ́ni tí bá dẹ̀ ń wá òdodo ní kódà kórìn nínú aburú fún ọdún tó pọ̀ kan rin kò túmọ̀ sí pé kò ní padà níjọ́ kan nítorí pé kò tí ìródòdó ní ó sì rò pé òdodo lòun wà lórí ẹni ẹ́ríkì mọ́ ń sọ mo ní pé àwọn tí ń wá òdodo nínú àwọn ọmọ ìjàbàtá pẹ̀lú ògbọ́ ọlọ́run wa wọ́n padà rí táàrò kó dúdú ni wàláhì tó yẹ pé gbogbo àtómi ara wa ara wa àti okun ara wa gbogbo bàbá ní ọfẹ́ ẹgbẹ́ sílẹ̀ gbogbo ẹ̀ lánà láti fi gbin àkídà yìí orí bá ní sí yìí so àwọn tí wọ́n mọ̀ wọ́n mọ̀ dáadáa àbẹ́ẹ̀kọ́ ni in tó hàn sí wa nìyẹn pé òdodo ni nígbàtọ́lọ́wọ́ba àlékẹ́lá nígbàtọ́ ìjẹ́ sí pé ẹ̀sìn ọlọ́wọ́ba làwà òdodo làwà níjọ́tọ́lọ́wọ́ba àlékẹ́lá sí gàgà ojú wa ṣe bá ìrísìn so tó ń ti bá ṣe ti jìnà tó ń bẹ̀ tó ń ti bá ṣe jọ́gà ń bẹ̀ náà kí láṣe àpadàpadà so àwọn náà ó padàpadà ṣe bá so ó kàn lè máa ó kàn lè gba àsìkò díẹ̀ níjọ́ tó bá yé wọn láwọn tí ń wá àdẹ̀tí ń rí inú wọn tó ẹ́kọ́ tí ń padà báyìí ó sì sẹ́kù lórí àwọn mọ̀sáìlù kọ̀ọ̀kan tó sì dọ́gba pẹ̀lú ẹ̀wò ṣùgbọ́n pẹ̀lú gọ́nà gbogbo àwọn ẹ̀nà ni ó padà hàn sí wọn la ilaha illallah àgbọ́tọ́ ọlọ́run bá tó ní kí ni yífà sí wọn abẹ́ẹ̀kọ́ ni ọlọ́run bá dìkẹ́ padà sí ikú láfá jàbàtà náà ọgbẹ́ni jàbàtà náà fúnra ara rẹ̀ náà ọlọ́run bá dìkẹ́ bá sanú tòun náà náà a mo ní pé ṣẹwárí lórí ọ̀rọ̀ yìí àwọn kọ̀ọ̀kan nínú àwọn jàbàtà wọ́n ti ń pe àfá aláṣẹ wọ́n ti ń pe àfá yìí ní kéfèrí ilé tó wá yanilẹ́nu jù ní pé àti ìrí gbọ́ rárá nínú àwọn nǹkan tí jàbàtà ń sọ káàkiri tí wọ́n ń kálẹ̀ ìrísí jàbàtà ti paláṣẹ ń kéfèrí ó lè ti mọ́ pé ní kọ̀rọ̀ o eléyìí tó sì súnmọ́ jù ní pé lọ́dọ̀ jàbàtà aláṣẹ ó ti di kéfèrí ètò súnmọ́ jù nìyẹn àmọ́ nígbàtà àti ìrí nínú késẹ̀tì ẹ̀ tẹ̀m̀páwà ń ti wá eléyìí tó bá ti sọ báyìí là máa ń gbé sáyé tí ó bá ní sí yìí so kò sí nǹkan táwà fẹ́ fi irọ́ pípa mọ́ ṣe tí bá ní sí lásún máa ń plè rẹ̀ sáyé kí gbogbo ayé kọ́tà tẹnu ara rẹ̀ gbọ́ àwa sì bẹ́kùn fún tí ó bá ní sí lẹ́yìn tàbá plè rẹ̀ fún tàbá plè rẹ̀ tán so a ti rí gbọ́ from the horse mouth wípé jàbàtà pé aláṣẹ ní kéèkèrí kó wí jáde kan wá kálẹ̀ báyìí àmá àwọn ọmọ jàbàtá wọ́n ti ń pè aláṣẹ ní kéfèrí jàmáà kí léwu tó wà ní báyìí èyẹ́ lè mọ́ fura o ni wípé tó bá jẹ́ sí pé aláṣẹ ò tí ìdí kéfèrí lọ́dọ̀ jàbàtá jàbàtá ó yẹ kó kàfàrọ̀ àwọn tí ń pè aláṣẹ ní kéfèrí kò yẹ báyìí nísìn nítorí pé mùsùlùmí ni wọ́n ń pè ní kéfèrí yẹn àbí ẹ̀kọ́ ni ó yẹ kó kún wọn ní kọ̀wárìj àbí wọ́n kí ń ṣe kọ̀wárìj ni kọ̀wárìj lọ́dọ̀ ẹ̀dẹ̀ ní kéfèrí ni kọ̀wárìj àbí ustaz àbí ẹ bá mi lọ ni wallahi mo fọ́lọ̀ bá búra minal insof ọ̀rọ̀ àkídà lélẹ̀ òòdẹ̀ ń fún yẹn ní alẹ́ẹ̀dùn bíi já nínú ọ̀rọ̀ àkídà àwọn wọ̀nyí sọ sínú kẹsẹ̀ pẹ̀lú gọ́ọ̀lọ̀ bàbá pè rẹ̀ fún yín sìn tí ó bá ní sìn tí wọ́n sọ pààyàn pààyàn báyìí pé aláṣẹ o káfìrí ni jàbátá òòdẹ̀ tí ìpaláṣẹ ń káfìrí àwọn kẹ́ ń bẹ fẹ́ pé wọ́n ń tẹ pọ́ọ̀sì wọ́n ń dúró báyìí pé àwọn ẹ̀sìpẹ́ǹtì fatuwa jàbàtà àwọn ọ̀rẹ́ pé ó dìgbà tí jàbàtà bá tó sọ káwọn tó ṣe nǹkan àwọn tó dúró pé náà àwọn olódó jàbàtà náà tẹ́rì bá ti hàn ó pè ń kéfè rí ni àwọn èèyàn gẹ́gẹ́ lọ́láyà tẹ́rà wọn tí wọ́n lóde jàbàtà yẹn àwọn ń ti wọn àwọn bí jàbàtà ọba ti ṣe nǹkan wọ̀ níṣe kò ní báyìí nìsín tọ̀ ìjàbàtà ò tí ìwà pé aláṣẹ ní kéfè rí àmọ́ wọ́n ti pe aláfẹ́ ń kéfèrí eléyìí báyìí yẹ kó mú dájọ́ wá jàbátá nǹkan tó yẹ kó ṣe ni pé àwọn tí wọ́n pe aláfẹ́ ń kéfèrí ó yẹ kí wọ́n lẹ́ka fárọ̀ wọn tó pé kọ̀wárìjì ni wọ́n lọ́dọ̀ ti ẹ̀gàn tó pé àyàfi tọba ipa aláfẹ́ bá ti jẹ́ kéfèrí lọ́dọ̀ rẹ̀ ọ̀fẹ́ òtí ìfẹ́ gbé jáde lọ́yà kù ló fi jẹ́ sí pé wàláhì bọ́ ṣe rí nìyẹn oríṣiríṣi oríṣiríṣi wọ́n burú wọ́n ya wèrè jura wọn lọ wàláhì mo fọlọ́ bàbúra jàbátá ó dẹ̀ wọn hábọ̀ wọn nítorí pé kiri wọ́n sì wà lórí manhajù ẹ̀ nǹkan tó ń sọ yẹ́dẹ̀ tẹ́ ó sì tẹ́ lọ́rùn ló fi jẹ́ sí pé kò sọ̀rọ̀ lé wọn lórí mọ́ sọ ní kọ̀rọ̀ sọ ń gbangba bó o ṣe gbé saláṣẹ́ lọ sí lecture tó ní ẹ̀sìn ní taun lára ẹ̀ ọ yẹ the next lecture títí next week ọ̀rọ̀ àwọn pípù ilẹ̀ kò discuss kò pè wọ́n ní kọ̀wárì sí ẹ̀yìn tẹ́ ń pe aláṣẹ́ ní kéde orí o kọ̀wárì sí ní o ọ̀yẹ̀ kò declare àwọn àbí kí náà ṣe yìí ìwọ́n ságbà pé mùsùlùmí laláṣẹ́ wí jáde bí ìbá ṣe mùsùlùmí kó jágbọ́n o kò yí báyìí nísìn àti ìgbọ́rọ̀ rẹ láti mọ̀ pé ó fi islam orílẹ̀ fún àwọn eléyìí wá ń pè ní kèfèrí ọ̀rọ̀ àkídàdẹ̀ ni tó yí báyìí nísìn kò yẹ kó wòran tí ẹ bá ṣe pápò sí àbòsí tí ẹ bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe ń tẹ́ ọlọ́rùn àbẹ́ẹ̀kọ́ ni tí ẹ bá ṣe bẹ́ẹ̀ nǹkan tán ṣe tẹ́ ọlọ́rùn ó yẹ kó lè fún àwọn eléyìí náà ní ṣọ́kùmù ó yẹ kó lè fún wọn ní ìdájọ́ yìí pé mùsùlùmí ní kèfèrí torí mùsùlùmí náà ń pè ní kèfèrí lọ́dọ̀ rẹ̀ aláṣẹ mùsùlùmí sì ni àyàfi tó bá yẹ pé wọ́n gẹ́tì gbàgbé kí òfin aláṣẹ ó kàn tí publicize ẹni kò yẹ báyìí nísìnyí so eléyìí báyìí wàláhì ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó wà sensitive gan ni àbòsí dẹ̀ ni of the highest rank kò yẹ báyìí nísìnyí àbòsí tó ga ni kí èèyàn máa ṣerú nǹkan báyìí so ó yẹ kó lè ṣe bẹ́ẹ̀ ó yẹ kó lè pé àwọn wọ̀nyí náà ó yẹ kó lè fún wọn ní ìdájọ́ ṣe báyìí nísìnyí torí pé nǹkan tán ṣe yìí o ìtayọ àlà pátápátá gbáà ni tó bá jẹ́ pé nǹkan yẹ ọ̀tẹ́ ọlọ́rùn ó yẹ sọ̀rọ̀ inshallah ta'ala mo fẹ́ kí á pè tí ara wa gbọ́ kọ́mọ́dà yìí pé mò ń sọ àtẹ́ ni eléyìí báyìí ó dẹ̀ ṣe nǹkan tó pamọ́ nínú gúrùpù wọn lórí lórí lórí whatsapp nínú gúrùpù wọn lórí whatsapp náà sẹ́ndì eléyìí báyìí inshallah àti bẹ̀rẹ̀ ló ti tèmi náà lọ́wọ́ ó dá ní sìn yìí mo lẹ́nu tó máa ń update mi ní àwọn ìka tó ti tẹ̀mí lọ́wọ́ báyìí mi ti download ẹ̀ ni ìyẹn ìjẹ̀ tẹ̀mí lọ́wọ́ lónìí báyìí lónìí yìí sí báyìí ní sìn yìí so 24 minutes 28 seconds ni ní tí ẹ̀ tí ma nǹkan tó wà ń bẹ̀ so alẹ́ ìjẹmọ̀ ẹ̀ ṣe ń rí tí n bá tún ti download ẹ̀ so ẹ̀ẹ̀tàn ẹ̀ẹ̀tàn ìníjẹ́ tí yé dìdí <laughs> ẹgbọ́ pẹ̀lú gọ́lọ̀ ẹjá wọ́kọ́ gbọ́ ibi tí kan nínú àwọn kódà eléyìí tí mo fẹ́ play rẹ̀ yìí òun ni group leader òun ni admin kò yí báyìí nìsín and from ọ̀rọ̀ tó sọ ni mo fi mọ̀ pé admin ni so yí báyìí nìsín ẹjá gbọ́ nǹkan tí ó sọ bismillah à ẹ̀rákùn mójú kíkí níbi tí òun ẹ̀dín yọ títí o èmi nìkan mọ̀ ń gbọ́ báyẹ̀ gbogbo alájọgbọ́ pẹ̀lú gbọ́lọ̀ ẹ̀rákùn ẹ̀dín complete ẹ̀rà gbé síkà kan òṣìṣẹ́ méjì yàrá Assalamu alaikum warahmatullahi wabarakatuh báyìí bá dáa ìpínyẹ̀wọ̀n ya bọ́dà àbdùkàbà àbúrò ẹ má stress ara yín mọ̀ ṣẹ́gẹ̀ everybody tẹ bá rí wí kò gbádùn fọ́rọ̀mù yẹn kan post orúkọ ẹ̀ jáde síta ẹ̀ jẹ́ kébi màtà ní kẹ́ post nọ́mbà máa yọ ogun wọn dànù dànù ní kò sáàyè fún ogun ní ìdílé ẹ̀mí ìbà ẹ̀ṣẹ̀ gẹ̀ kò sí problem pẹ̀lú gbogbo kìíní kankan ẹjọ́ bá sọnù ó sọnù ni lóòótọ́ wọn pariwo pé lóòótọ́ sì jẹ́ mo ti bàdá aláṣẹ pé mo bàmí ti bàdá rẹ̀ lọ́dọ̀ tèmi tèmi ilé ẹni kan yìí o aláṣẹ lọ́dọ̀ tèmi o ẹ̀ ẹni bẹ́ẹ̀ ni àníkìfèdè ni lọ́dọ̀ tèmi àtúrà tẹ́ ń gbọ́ rárá báyìí. ọjọ́ tí bọ́lá bàbá tó ń ṣe bá mi sẹ́ǹdì lánàá yẹn àyè tó yẹ àmì ìlú tó bẹ̀rẹ̀ ìlú ìbá kò dé mi lọ́rùn. ẹ dákun ẹ jẹ́ n complete ẹ jẹ́ kó wú ìtàn náà kí wọ́n complete rẹ̀. rí tẹ báyìí wí kò gbádùn fúrọ́ọ̀mù yẹn kan post orúkọ ẹ̀ jáde síta ẹ̀jẹ̀ kébì màtà ní kẹ́ post nọ́mbà yìí máa yọ fún wọn dáradára ní kò sáàjì fún ògbó ìdìbò yẹn ní ìgbà ẹ̀ṣẹ̀ yẹn kò sí problem pẹ̀lú gbogbo kíní kankan ẹni tó bá sọnù ó sọnù ni lóòótọ́ wọn gba wípé lóòótọ́ sì jẹ́ mo ti bàdá aláṣẹ pé mo wà ní ti bàdá rẹ̀ lọ́dọ̀ sí mi tèmi mi jẹ́ ẹni kan yìí aláṣẹ lọ́dọ̀ sí mi rò ẹ ẹni bí díà ní kìfé ní ní lọ́dọ̀ sí mi àṣìlá ṣe bó ṣe rí nìyẹn. tó náà ẹ ọjọ́ tí bọ́lá bìlọ́ bá tó ń ṣe bá mi sẹ́yìn lánàá yẹn àyè tó yẹ ámì ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ámì àtẹ́wọ́jẹ sẹ́ǹdì ètò ìlú ìdáwọ̀ àṣàyàn. kí ló dé tí kìíní yóò fi kò tẹ́ mi lọ́rùn wà láàyè ó kí àjù báyìí lọ. naam. àfọwọ́ ayé kan àtúntò àwọn ọ̀rọ̀ àtàṣe báyìí má jà gbogbo ẹ̀yàn wọn yá bọ́dà àbúkàbá àbúrò ẹ má stress ara yín mọ̀ ṣẹ́gẹ̀t anybody tẹ bá rí wí kò gbádùn fórọ́ọ̀mù yẹn kan post orúkọ ẹ̀ jáde síta ẹ̀ jẹ́ kí mi màtàbí kẹ́ post nọ́mbà yìí máa yọ ogun wọn dànù dànù ní kò sáàyè fún ogun ètò ìdí ẹ̀mí ìgbà ẹ̀ ṣẹ́gẹ̀t kò sí problem pẹ̀lú ogun kìíní kankan ẹjọ́ bá sọnù ó sọnù ni lóòótọ́ wọn gba wípé lóòótọ́ ti jẹ́ mo ti bàdá aláṣẹ pé mo wà mí ti bàdá rẹ̀ lọ́dọ̀ tèmi tèmi níbi ẹnìkan yìí o aláṣẹ lọ́dọ̀ tèmi o ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́dẹ́ àti kìfèrè ni lọ́dọ̀ tèmi aslan ó sọ ẹ ẹ gbọ́ bí tó sọ pé ó sọ pé mo ti bàdá ẹ̀ lọ́dọ̀ tèmi ó wá ní lẹ́yìn náà wá tún ní so ó ní bídíà ni kèfèrí ni ẹ gbọ́ bẹ̀yà àbí ẹgbọ́ ẹgbọ́ ní sọ. aláṣẹ lọ́dọ̀ tèmi o ẹ ní bídíà ni kèfèrí ni lọ́dọ̀ tèmi àṣìlá ṣe bó ṣe rí nìyẹn. lọ́nà ẹ̀yẹ ọjọ́ tí bọ́lá bìtàbá tún ṣe bá mi sẹ́ǹdì lánàá yẹn àyè tó àmì tètè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àmì àtẹ́wọlé sẹ́ǹdì èso ṣe lórí àbọ̀ aisha yẹn gbogbo mọ́ ní kí bá mi sẹ́ǹdì ẹ̀ dákun. àwọn àlékún àmìsílẹ̀ ọ̀rọ̀ àkàtì. so alhamdulilah mo rò pé ti gbọ́ dáadáa mo ti sọ pé ó ní ṣe ó ní lórí ọ̀rọ̀ pé wọ́n ń bi òun léèrè pé ṣé òun ti bàdá aláṣẹ tó ti pa aláṣẹ ló ń dídà ó ní bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ti tòun tòun òun ti bàdá rẹ̀ tòun ẹ̀sùn ọ̀nà sáwọn ìsìn so nǹkan tó sọ yìí wallahi nǹkan tó ní agbára ni ó wúwo gidi gan lọ́rọ̀ tí ọmọ jákujàku yìí lọ́rọ̀ tó lanu pàkà tó sọ yìí ọ̀rọ̀ tó ní agbára tó ní tí gravity ẹ̀ ni ṣé bá yìí eléyìí báyìí tó nǹkan tó yẹ sí pé ọ yẹ kí jàbàtà ṣe odidi lecture lé lórí tó bá jẹ́ sí pé jàbàtà ò bá intense yìí ò bá dùn mọ́ ni àmọ́ nǹkan tẹ́ fi o pé nǹkan táwọn ọmọ yìí ń ṣe wọn káwọn kìyẹn kọ́kọ́ máa kọ́kọ́ máa ṣáájú náà kọ́ fún wọn rúgbóná so tán bá ti lè lànà fún òun fún rẹ̀ padà wá wọlé ẹwà ní èmi mọ pẹ́ kí n tó kàfà rẹ̀ àwọn tó wá ṣáájú ẹ̀ kí ni ìdájọ́ tiwọn nígbà tí wọ́n bá pẹ́ àwọn tó ṣáájú nígbà tí wọ́n ti gbà pé kèfèrí ni àwọn tó gbà pé kèfèrí ni ṣé wọ́n fẹ́ justify wọn báyìí ni ṣé n tó ṣe dáa kò ní báyìí nísìnyí so èèyàn ò lè jẹ́ ìdájọ́ méjì at a time kó jẹ́ mùsùlùmí kó tún jẹ́ kèfèrí àbẹ́ẹ̀kọ́ ni ìmọ̀ kó jẹ́ mùsùlùmí wà ìmọ̀ kó jẹ́ kèfèrí tó bá gbà pé kèfèrí ni tó yẹ pé n táwọn ọmọ rẹ̀ ń sọ yìí ọtí ọlọ́run dìklẹ́ àjáyé gbọ́ tó bá yẹ pé mùsùlùmí ni sọ̀rọ̀ lórí àwọn ọmọ burúkú yìí sọ̀rọ̀ lórí àwọn ọmọ ìdájọ́ wọn afẹ́ mọ́ àbí jáhìlù ni wọ́n lórí ọ̀rọ̀ àkídà lórí kí ẹ máa pè mùsùlùmí kèfèrí òkú mú ọdún alákọ̀ọ́kọ́ ọmọ tí mo fẹ́ play nìyẹn ẹjá gbọ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì so eléyìí báyìí bóyá Abu Osman náà ń pe eléyìí báyìí tiẹ̀ lára àwọn tóun náà lẹ́nu ní gúrùpù dáadáa ni so báyìí nìsín òun náà pe aláṣẹ ní kèfèrí so bismillah. so so ìdí máa di inshallah mo á explain dáadáa ní lórí àwọn ọ̀rọ̀ yẹn tí mo sọ nípa ọ̀rọ̀ aláṣẹ ṣé orúkọ náà fún ohun kíkan sáré sọ kó sì gbé sókè nínú àwọn nǹkan tí èmi rí pé ní ní kẹfìrí. ẹgbọ́n ẹgbọ́n tó sọ sí ó ní kóhun kan sáré sọ ṣókí nínú àwọn nǹkan tóhun rí tóhun fi pè ní kẹfìrí ẹgbọ́n àbí naam ẹgbọ́n àbí alhamdulillah ó ní ẹjẹ́ kóhun kan sọ ṣókí nínú àwọn nǹkan tó ń rí tó ń fi pè ní kèfèrí ṣe bá ní so ó túmọ̀ sí pé lọ́dọ̀ ẹni yìí náà òun náà pé aláṣẹ ní kíni o ní kèfèrí so alhamdulillah nǹkan gbọ́fẹ́ ká gbọ́ nìyẹn tẹ́rí lè báyìí so ó yẹ kí wallahi ẹ ṣe mọ̀ tẹnu mọ́ so gẹ́gẹ́ bí jàbàtà ṣe máa ń lóun lè lórí ọ̀rọ̀ àkídà tó sì máa ń ní ah, ah èmi ò lè gbà ó èmi ò lè gbà kí ẹ máa tọ́ ọ̀rọ̀ àkídà ó kọ̀ ẹ̀kọ́ gbélé yìí náà lẹ́bìí mọ̀ pé irọ́ ní ń pa gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ tújọ rẹ̀ òun ni ó gbé lọ sí lẹ́kṣọ̀ pé kíní bẹ̀tà àwọn ilé ìṣẹ́gbọ́n wọn túnjọ rẹ̀ sẹ́mi pé ọ̀tá jàbàtà náà ń ṣe kíní o nọmba kónábò nọmba fáyà ẹ̀ so yóò tú wọn lẹ̀ yóò fi wọn lẹ̀ kama pè wọn kèfèrí kama pè ń kèfèrí lọ ni so ibà ní ti yìí so kèésà àwọn eléyìí nìkan àwọn tí wọ́n kàn ṣe kíní o àwọn tí wọ́n tí àwọn tá yánu bọ́síta kése yánu gẹ kódà ó lè jẹ́ pé àwọn míì ń bẹnu wọn tẹ́sí ṣáájú àwọn eléyìí pé aláṣẹ ní kéfèrí ṣùgbọ́n àwọn eléyìí lọ yára bọ́ síta tọwọ́ tiwa kọ́kọ́ tẹ̀ kò yẹ báyìí nísìnyí so àwọn eléyìí ni wọ́n yára bọ́ síta ni so kéé sàwọn nìkan bí wọ́n ṣe rí nìyẹn so kí ló fà á òun ni wípé yìí ń sọ wípé à ah, nǹkan tẹ́ ẹ rí yìí táwọn ìjọ wà lórí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí à ah, òun ti rí bá mi ó ti di kèfèrí ẹ̀sìn ìlú àwọn yìí ẹ̀dá pẹ̀ wo nǹkan tí wọ́n yọ aláṣẹ jáde kúrò islam sí eléyìí báyìí nígbà tí ó kà nǹkan ó ní ó ní sọ̀yìrí ni sọ̀yìrí kò sí ń jẹ́ sọ̀yìrí zọ́hìrí ni bẹ̀ zọ́hìrí ó ní ìǹtẹ̀ ọkọ̀ pọ̀ dáadáa àgbà tí mo fara gbà <laughs> ó ní sọ̀yìrí ni náà sọ̀yìrí ni náà sọ̀yìrí bò tó bá nídìí wàláì láwọn ọmọ yìí tó ń pè yẹn ń yìí aláti pé orúkọ àti pé nǹkan lásán láì ó sì onílẹ̀kejì oni ní kàwárìjì ni ó ní kàwárìjì lálásẹ́ kò ní báyìí nísìn ó ní kàwárìjì ni onílẹ̀kejì onílẹ̀kẹta ń tako hadisi ó ládìsí ajá ó lè gbà tó ń bá tó ra ajá kóhun tó lò ó tó ní báyìí nísìn tó ń tako nìyẹn <laughs> wàhálà ìyẹn ń tako hadisi nu kọ̀sọ́ pé wa gba hadisi wọlé o ó ní àmọ́ ńgbà tó ń bá ra ajá wọ́n mọ̀ wá tẹ̀lé ẹ̀kọ́ tánàbí sọlọ́sọ ẹ <laughs> ebi wá téèyàn bá ní ajá náà ni ó ṣe kéde òun náà ni ó lo ẹ̀kọ́ tí ń bẹ fájá pé báyìí níṣẹ́ tó aláṣẹ wá nítò ṣẹ́rádì sí alájá yẹn òun kò òun ò kò bá òun wí kò ń sọ̀rọ̀ mọ́sálà táwọn sọ níjọ́ tó ń bá ara já ọ̀rọ̀ <laughs> wá pírátìsì ẹ̀kọ́ ajá olótakọ̀ àdìsí báyìí ṣe ọ̀gbọ́n ìsọpá fàzàrù mí náà takọ̀ àdìsí nìyẹn o pé wọ́n sọ pé bàbá kan bẹ nílé àwọn tí ò ní nǹkan kan ti ń dàjẹ́ fàzàrù mí takọ̀ àdìsí fàzàrù mí ti di kèfèrí <laughs> wàláì àfi bí ìgbà pé àfi bí ìgbà pàgàn lẹ́ ń bẹ lọ́pọ̀lọ́ yẹn wàlọ́ ìmọ̀fọ́lọ́ bàbúrà lára nǹkan tó tún bá aláṣẹ fún náà nìyẹn ó láláṣẹ ń takò àdìsí ó ní sọ yé oríkọ̀ gbàdìsí ẹ wọlé nìyẹn pẹ̀lú ọ̀rọ̀ jákujàku tí ń sọ yẹn pé ń jọ́ tóun bá tó rajá lòun tó máa lo àdìsí alájá ó tó sọ ẹlẹ́ ó tó sọ báyẹn ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́sọ tó bí márùn-ún bí mo sáyìn gbogbo ẹ̀ náà wóró wóró ní sá ajagbajagba dédéédé náà ní gbogbo ẹ̀ kò sí kẹka tí ó bá làákàyè mú nínú gbogbo àwọn nǹkan tó ń sọ náà alhamdulillah so ah, kátó wá tẹ̀síwájú ìgbà tí hamidu wọn máa sọ̀rọ̀ tiẹ̀ báyìí nísìnyí nǹkan tí hamidu ń pè ń sìn tí ń pè àfa àwọn sìn jabata ń sìn broda ali jabata ní pè broda ali òun ti yọ ustaz kó mẹ broda ali jabata ni ṣé broda ali jabata tí hamidu ń pè ọ̀gbẹ́ni jabata yìí wàláhì àwọn ọmọ rẹ̀ sì tó mú sí pé ọ̀rọ̀ jákujàku àwọn alifásù burúkú ní sọ sí àfa yẹn pé ńgbà tí ò ti máa pè wọ́n ní ustaz tí ò ti máa pè ní sheikh ń pè ní bọ́rọ̀dá ẹ dákun sí jàbàtà yìí ṣe bọ́rọ̀dá <laughs> wàláì ó ní ọlọ́rọ̀ jákujàku ní sọ yẹn ọyẹ kí ló yẹ kọ́ mọ̀ pé ọyẹ kọ́ mọ̀ pé ní sheikh ustaz ẹ fún wa lẹ́rìí inú alukurani àtàdìsí anabi ibi tí anabi ti ní ká mọ̀ pé ní sheikh àti ustaz ẹ̀rí dà ebi gbogbo nǹkan lẹ̀ mọ́ wẹ̀rí fún sílẹ̀tì àbí ẹ̀sà gbáko ibo làrẹ́ bi ti ní ká mọ̀ pé ní sheikh ibo làrẹ́ bi ti ní ká mọ̀ pé ní ustaz almuhadis ibo làrẹ́ bi ti ń pè yẹ bẹ́ẹ̀ àwọn sábà wọn ní pẹ̀lú àwọn ní al-muhaddis wọn pàbú rẹ̀ rọ̀ bẹ́ẹ̀ rí tó fi kú abẹ́ẹ̀kọ́ ni níbo ló ti rí kẹ́mọ̀ pé ní muhaddis àkọ́kọ́ ni pé ọ̀kọ́ ma hadith náà mo fọ́ ah, ìwọ́n tó ti ẹ̀mọ lógọ́ lọ́mọ hadith ìwọ́n tó ọmọ yípa sí pé nǹkan bẹ lára rẹ̀ pé bá ní sí ìwọ́n tó ọmọ lógọ́ tó tí èdè òyí ọ ìlọ́mọ hadith pẹ̀lú gọ́nà òun tó yàjúùzù òun náà ìtútù sọ́rọ̀ ẹ̀yà wàláì ẹ̀tọ́ ti ń pè ní mọ̀ hadisi nìyẹn níbo ló ti rí gbogbo àwọn ẹ̀rí pé ká máa fún ẹ láwọn orúkọ gbàǹgbàǹgbà báyìí ẹni tí ọba ti wá fún lórúkọ yẹn tó ń pè ní broda ali jabata wọn lọ́rọ̀ jakujaku ní sọ àìlẹ́kọ̀ọ́ níbẹ̀ lára rẹ̀ yẹn kódà eléyìí àbúrò bèjì ti bàdà yẹn ó ní ká máa nà wọn gbogbo ìjọba ti bá wọn mú ká máa nà wọn ó ní àmọ́ ká máa nà wọn lójúdé torí àdìsí tó ní kí ẹ máa nà yẹn lójú ẹ pé ọmọ ìta làwọn bíbù yìí ẹ kí mo ti sọ náà ó ní ká máa nà wọ́n ní ó ní ká máa nà wọ́n hamidu ká máa nà wọ́n oni ó ní ká máa ṣèyà fún wọn ní wọn lójú dé ká máa gbà wọn lójú. àánú <laughs> ah, abdulwasi ni òun àbdùrú tó yàtọ̀ sí abdulwasi ni òun sọ pé tóun bá sábà bí ààbò aláṣẹ dáa kó dé lọrin ọjẹ ọjẹ ọjẹ <laughs> subhanallah ẹ̀bùn kí ló fẹ́ fa gbogbo orú àwọn wa ìwà ìwà bí ìwà bí ìwà tọ́ọ̀gì báyìí so ẹ̀dẹ̀ rí pé wọn kì í sọ máa lè àti play rẹ̀ dáadáa náà ń bí ìpọ́nmọ ọmọ ta ni wọn àbí ẹ̀kọ́ ni jàbàtà náà rẹ̀ ti sọ wípé àwọn ọmọ tó ń kó káàkiri o ọmọ kọ́ọ̀tì ń bẹ́nu wọn àwọn pàyẹ̀pàyẹ̀ ń bẹ́nu wọn dánadáná ń bẹ́nu wọn àwọn ọmọ amugbó ń bẹ́nu wọn tí bá ní sìn so ìwà rẹ̀ náà ni wọ́n ń wù yìí nínà lókù tí wọ́n máa nà eléyìí abdulwasa yẹn ó pàdé mi níbi yànà zobi yànà yànà orí òkè zobi báyìí tẹ́ bá rí bí ṣe ń wò mí tí ń ranjú ṣé bá ní sìn ntọ́ fẹ̀mí mi balẹ̀ ni pé kò lè wá bá mi ẹjọ́ náà máa ń sìn èmi àti ẹ̀ṣẹ́ aláwọ̀ tí wọ́n tẹ̀ sí jọ ń jẹ́ ìkankan náà yẹn àwọn ẹlẹ́lẹ̀ halẹ̀ mọ́ kìí ṣe irú èmi ìlọ́sọpọ̀ fẹ́ náà ọ bára rẹ níbi tí ọ̀dà mo fọ́lọ́ babúra wàláì wàláì ọ bára níbi tí ọ̀dà ìní mo ní fún ẹ wàláì wàláì kódà ìní gbẹ̀bẹ̀ bọ́bẹ̀ mi nígbà o ń rí i pé mo kọ́ ẹ lẹ́kọ̀ọ́ àtàwọn tó tó ló lẹ́kọ̀ọ́ ni àtàwọn tó jọrú tiẹ̀ so ó kẹ́ ń wò mí kẹ́ ẹranjú lásán ní sẹ́yìn pé yìí sì ní ọlọ́pàá èmú rẹ̀ sí <laughs> ọ̀rọ̀ ẹranjú gbà ìwọ ló lójú ara rẹ̀ yóò tó bá ní pọ́blẹ́mù ojú tó bá ní sè amúdìníra kó tó wá bá mi kò ní bá ní sè ah wàláì mo fọlọ́ bàbá rà ó bára ẹni ibi tí ọ̀dà ọba rẹ mi àmọ́ kó tó bá rẹ mi tí ọ̀dà èmi àti ẹ̀ náà kọ́kọ́ wá débi kan náà <laughs> èyí kọ́kọ́ dá mi lójú náà pé èmi àti ẹ̀ kọ́kọ́ bá débi kan náà lẹ́yìn rẹ̀ ọ̀padà bá rẹ mi tí ọ̀dà kò yẹ báyìí nìyí so eléyìí báyìí wo àwọn ìwà tẹ̀ ń wù yìí ìwọ ọmọ ta ìwà ìlẹ́kọ̀ọ́ tẹ̀ ń wù yìí wàláhì àwọn nǹkan tí ó nídìí ó nídìí kí kí àwọn aráàlú kí wọ́n tètè jí gírì sí kó tó dìgbà tágbàrọ̀ ní káwọn pípò ìmọ̀ tẹ̀wọ̀n tó sábà yìí sì so kọ́ lọ́ba àlekẹ́lá kí ó sànù wa. inshallah ta'ala àfẹlẹ́ yìí a fi bẹ̀rẹ̀ ni so a fẹ́ jẹ́ kí etí di sí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé bá nísìnyí torí pé nínú àwọn nǹkan tí ìjókòó yìí gbé dání òun náà nílé wa ẹ̀yìn pọ̀mọ̀dé ti sọ pé ìwà kígbà tá a bá ń rí àwọn àkíyèsí àbí àwọn nǹkan tí ó yẹ kí ajé kí etí àtàjẹ́ kó gba etí àti àròpọ̀ yẹ kí gbé tiwa kọjá pẹ̀lú gọ́nà ọba mọ̀ pera wa sí insha Allah ta'ala ẹ jẹ́ kí a gbọ́ ọ̀gbẹ́ni jabata ibi tí ó ti ń ka tíra sheikh al rahimahullahu ta'ala tọ́pẹ́ ní alhawi ní fatawa lalbani so kí a gbọ́ àwọn ìkàkùkà àti àwọn ìtukutu tó ń tú inshallah ta'ala so kí a ṣe ìbẹ́kùn fún so kí a tún bọ́ sí nǹkan míì ilé tí a tún fi tẹ̀síwájú inshallah naam ẹ jẹ́ kí n plé ọ̀rọ̀ àfáwà alalbani rahimahullahu ta'ala tí jẹ́ bàtàkà bismillah. الدين الثاني وانا بيتاع دي ابواب الدين قال ودين داو يقول بيتاع دي تو يقول بيتاع داو تو ايه دي اللي بيتابع نوم فتوى الشيخ الثاني رحمه الله اللي بيتوفى يرينه يرينه لا يدي tó ń gbélé tẹ́lẹ̀ mọ́ ọ̀tọ̀ lílé tí mo pè fún àwọn àkùnfẹ́ àwọn ọmọ ìlú ìlú ìlú ìdáhùn ọ̀tọ̀ Sùwádìí tí o gbọ́dọ̀ bẹ́ẹ̀ ló sàtẹ́lẹ́ bá nígbà tá a gbọ́dọ̀ bí ìlú ẹni yẹn tá a gbọ́dọ̀ bí ìlú táà táà bẹ́ẹ̀ táà yẹ ká bí ìlú ẹni àwọn akátá àwọn àtàlù tó sọ̀kalẹ̀ lè rí. Báwo ẹjẹ́ ti yẹ kó lè bá ìlú ilé ìwà ìṣúlù wọ́sọ̀ọ̀ta? Ìyẹn ti. Òun ni tó fẹ́ tó pàtó fẹ́ ti bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ òun ti sáàpù nípa ìsìláàmù rẹ̀ òun ti ìrètí nípa ìsìláàmù rẹ̀ nìyẹn òun ni ò dáa. àwọn tó yẹ pé ìwà àdìrí yálà bá ti gbọ́ yìí tó yẹ pé nǹkan tí wọ́n rí pé báyà ẹ̀rọ yìí ló ti rí ni pé wọ́n àdúrà lọ́dọ̀ tó bá ṣáré òun àná àdìgbòhùn ní ìwọ̀nba ibi ẹran tí ò bá ṣáré òun ṣáré àárín لأنها ليست من ذبائح المسلمين. قلت تجد يا أولي أنا في مسلمين بعد عامة kò sínú wa èyí tó dúdú láàyè ọ wá ní balẹ̀ ìsàlẹ̀ amúrò mi bá mi wọ̀ síwáta tó o bá béèrè nípa ìlú kò sí gbégbéga ọ̀hún ti yé méjì abáwá ń dàgbà yé méjì lẹ́nu tí ó jẹ́ mùsùlùmí. ó ní bá òkú sílẹ̀ ó yẹ kí n tó bẹ́ẹ̀ ní báàlì dáàmú ẹ̀rí ibùkà ìlànà ìlànà ìbò. ní ìgbà tó ti fi ìdìbò rẹ̀ lẹ́nu síbi tí ò ní ẹ̀rù bẹ́ẹ̀ tí ò sọ níbi jíra tó wà fún jíra láti dáhùn ní dáhùn. naam mo farabalẹ̀ filẹ̀ pé kí ó wí gbogbo wóróworó tí wọ́n fẹ́ wí tán ni ṣẹ́rí inṣáàlọ́ tààlà ma kọ́kọ́ sọmaráìzì àwọn nǹkan tó wí mẹ́ tó tí bá sọmaráìzì àmà àṣọ wá fílẹ̀ ẹlẹ́kejì inṣáàlọ́ àmà pọ́s àmà kó ìbẹ́kùn fún lẹ́ẹ̀kọ̀kan tábà tí wọ́n ń ṣe báyẹn tó súnmọ́ kí a padà gbọ́ rí dáadáa so nǹkan tó fà á tó fi jẹ́ sí pé tábà ti ń play rẹ̀ báyìí tẹ́mi mọ́ fi ń sábà gbọ́ dáadáa ni pé èmi ti gbọ́ repeatedly èmi ti gbọ́ gan ẹjẹ́ ọ̀nà sábà yìí so ìgbà míì wà ní so tí n bá ti wá gbọ́ báyẹn tí n bá tó ń tó ń gbọ́ mi báyìí màá tó yẹ tó máa nótìsì àwọn nǹkan míì tí n ti ẹ̀ nótìsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú láyàjúzù láwù ìjáàbà àbíbò ló ti kà ń bẹ̀ náà so tó ní kọ̀gbọ́dọ̀ lọ pé tí ẹ tẹ́kínò ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tọ̀ níbi tí mo kọ́ ti wá níbi tó ti wà lọ́yìn ṣẹ́rí eléyìí tó kà máa ń dùn mí ni pé gbogbo àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé jàbàtà yìí ẹ má sílé ayé yìí ló fòfà lọ́yìn ẹgbọ́ ó dáa kẹ́ ẹgbọ́ ìkìlọ̀ olùkìlọ̀ láti sin lọ tẹ́rọkùnrin ti ń túkéwú fún yìí wà lọ́yìn mọ́fọ́lọ́bàbúra ìtúkùtù ní ń túkéwú gbòdì nù ọkùnrin yìí ọkùnrin yìí ń ṣe fún yìí nìsọ́n pé ìwọ òdẹ̀dá kan mọ̀ ń tiẹ̀ ìwọ òdẹ̀dá kan mọ̀ ti ń tú òròpó kọ̀rẹ́tì ni so ọwọ́ ara ẹni tí ń pè ọ́ sákìyèsí pọ́kùnrin yìí ń ayé so ẹ bá ní sè ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ajá tí ó sọnù ni tí ègbọ́ fèrè so bá ní sè bọ́rọ̀ ẹ ṣe rí ìfẹ́ tó wà lọ́kàn rẹ̀ sí àfáà yìí ló ṣe rò pé bóyá bóyá ó wí nǹkan kan gidi ó dẹ̀ ti pòlútì máìndì rẹ̀ sí àwa ó ti jẹ́ kó orí àwa gẹ́gẹ́ bí pàwọ̀ àwọ̀ ní àwọ̀ lẹ́sẹ̀ẹ́sẹ̀ kò yẹ báyìí nísìnyí ìwé yẹn ń ṣe kíní fa ọmọ yẹn ń ṣe kíní fa kò sẹ́ni tí ń ṣe kíní kankan fa so yẹ báyìí nísìnyí kò sẹ́ni tí ń ṣe rédèrèdè fa jàbátá nìkan ní ń ṣe rédèrèdè kò yẹ báyìí nísìnyí so méje kó tàn ẹ́ pé àárín ọmọ yẹn ń ṣe kó mọ́ bá ọmọ yẹn ń ṣe wá sí ibi kó mọ́ bá ẹ̀dàkùn ìṣẹ́yìn wa ló burú mú tí ra wa ọmọ yẹn lọ́wọ́ méjì bàbá ebi rò pé síkírìtì nìkan tó ń bẹ <laughs> wàláì jàbátá ni mo ti gbọ́ rí pé public nìka nìka tó pé méjì ọ̀tọ̀ ni public nìka ọ̀tọ̀ ni síkírìtì nìka síkírìtì làwọn máa ń ṣe sáré bí sọ́lọ́ sọ́lá bí sì ní kẹ́ publicize nìka kéèyàn tó wá máa kàyóhùn sí àléébù pé yẹn lọ ọmọ yẹn lọ public nìka bàbá ńlọ public àbá àbúrò ní fáwọn ọ̀rẹ́ mùsùlùmí ni bá mùsùlùmí ah, lọ́dọ̀ ṣe kàlàlùbá ní ńkọ́ lọ́dọ̀ ṣe sọ lọ́dọ̀ gbogbo àbá àtúnlẹ̀ ńkọ́ kò yẹ báyìí nìsín tó tó fi wáyé sí pé Abu Hanifa jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ti wà wá ní ilé mọ̀ ilé kúfùrù ta kó sí tó yẹ báyìí nìsín tó wọ́n wẹ́rẹ́ tó fi ń kó dààmú báyẹn tó fi ń tó fi tí wọ́n fi rò pé bóyá nǹkan kan ń bẹ lọ́dọ̀ ẹ̀ làwọn ilé báyìí sọ pé wọ́n ọmọ kéwú kò yẹ báyìí nìsín so ni wọ́n fi rò pé bóyá ó ń sọ̀rọ̀ gidi kan náà ó ti tútù kútù mi báyìí nǹkan tó bèèrè lọ Sheikh Al-Albani rahimahullahu ta'ala òun ni ẹran tí wọ́n dú tó wá jẹ́ sí wípé ọ̀nà tí wọ́n gbà dú ọ̀nà tí ò bá ṣẹ̀ríà Islam òun ni eléyìí báyìí ni nǹkan tó hàn sí èèyàn tó fẹ́ jẹran yẹn nǹkan tí ó hàn sí òun ni wípé ẹran yìí ń kọ́ o wọ́n dú lọ́nà tí ò bá ṣẹ̀ríà Islam mu ṣéèkì wá ń dáhùn wípé tó bá jẹ́ pé bó ṣe béèrè béèrè yìí tó bá yẹ pé nǹkan tó wú yìí ló ṣẹlẹ̀ wípé in tó rinlẹ̀ nínú ọkàn rẹ in tó borí nínú ẹ̀mí rẹ gbogbo eléyìí máa padà pílì rẹ ibi títí ń tú nǹkan tó gọ̀ lábà lórí zọ́nù tó ti ń tú nítùkútù máa padà pílì rẹ o kẹrìbà nkọkùnrin yóò ti ẹ̀mọ́ bí tí kéwú dájú kọ rárá nǹkan tó borí nínú ẹ̀mí rẹ ń tọ́ dá olójú òun ni wípé ẹran tí wọ́n gbé wáyìí ẹran tí wọ́n dí lọ́nà tí ọba ìsìláàmù wọn ni wọ́n ní kọ́ ọmọ jẹ ẹ dákun ta lórí yẹn tó bá wa lójú sí pé ẹran tẹ́ gbé wá fún wa wọ́n pa lọ́nà tí ọba ìsìláàmù sájẹ́ àlè jẹ́ náà ṣéèkì wa ni tó bá jẹ́ kó dá o lójú bẹ́ẹ̀ tó yẹ pé n tó borí nínú ẹ̀mí rẹ ni pé ẹran yìí wọ́n dí lọ́nà tí ọba ìsìláàmù mu wọ́n ní ṣéèkì ní kọ́ ọmọ jẹ síbáà ọ̀nà tó gbà kú ọ̀nà tí ó bá islam mú ni ṣé kó wá ní jẹ́ fi kún fún ẹgan kódà tó bá pè ẹ́ síbi wàlímà ibi àpèjẹ ṣé báyìí ní ti yìí tó bá jẹ́ sí pé ẹran tí wọ́n ń pa ń bẹ̀ ń tọ́ hàn sí ọ tó dá ọ lójú òun náà ni pé wọ́n pa ọ̀ràn yìí lọ́nà ni kò tọ́ fún ọ kó dáhùn ń bá àlàyé lọ lórí àlámàrí náà so ibà ní sìn yí pé tó bá yẹ pé tó hàn sí ẹnìyẹn so ní sìn torí pé irú àwọn ẹran báyìí ń kọ́ o ẹran haramu ni wọ́n lélẹ̀ ìbáyìí wá ní kìí ṣe wípé ọ wà nípò wípé yẹn ń ṣe ìméjì lórí mùsùlùmí wọ́n ní kìí ṣe bẹ́ẹ̀ bí kò ṣe pé tó hàn sí ọ tó dá olójú ni pé wọ́n pẹ̀rẹ̀ yìí dáadáa wọ́n pa lọ́nà tí Islam nígbà kága pa tí ẹ̀rọ fi jẹ́ ẹ̀tọ́ fún wa ní jíjẹ wọ́n ní eré báyìí wọ́n ní ń ta lè pé kéèyàn fi nǹkan tó rú yàn lójú sílẹ̀ kó lọ síbi tó ti kíni o nǹkan tó clear sí ọ tí ó bá ní sí nǹkan tí ṣẹ́kàlẹ̀ bá ní tó sọ ní sókí nìyẹn tí insha Allah ta'ala lẹ́nu wọn bá péréte àsìkò tó kù so ma wá ma play kíní ìmá ma pause díẹ̀ díẹ̀ but the only uh, issue tó wà ní báyìí ta ní tí ó bá ní sí òun náà ní pé nǹkan yìí tí n bá ti ń play rẹ̀ so tí n bá pause tí n bá tún fẹ́ replay rẹ̀ again torí device tí mo fi ń play rẹ̀ tí ó rà nísìnyí so tí bá tún fẹ́ play again yóò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ again ni tí ó rà nísìnyí so tó bá jẹ́ pé bá ọ̀rọ̀ fún mi láti sáré jù sí yín bíbẹ̀ yẹn ok jẹ́ òun wo náà bóyá mo lè tí bá ti jù sí ẹ̀mbẹ̀ yẹn so wọ́n bá ń play rẹ̀ so tí ó bá ti ti bá ti ní kó pause wọ́n bá ń pause so that a ní waste time àwọn ara wa lórí ọya mo ti rí ibi tí máa ti ṣe rẹ̀ kí lọ́wọ́ fi gbà wà sáré copy ẹ̀ sílẹ̀ báyìí ò ní take time báyìí òwe eré báyìí ló máa copy ṣáínú yìí bò eléra ìkàkùkà lórí ẹran ni mo fi save ẹ̀ ìkàkùkà lórí ẹran ó ti ìkàkùkà lórí ẹran 1 ìkàkùkà lórí ẹran pọ̀ gan ti 1 yẹn ó ní kó bá mi try láti so nǹkan tó fàá tí mo fẹ́ ṣe léyìí báyìí ni pé láti manage time so because a ní fẹ́ ká máa repeat ọ̀rọ̀ yẹn kọ́ yẹ pé tá bá ti play so tá bá pause tá ṣàlàyé tá bá fẹ́ tó play padà yóò tó wá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àtùmọ̀ ní sùúrù kó débi tí a tún ti fẹ́ tẹ̀síwájú so tí bá ti ń pọ̀ sí ẹ̀bí báyìí so ibi tá a bá ti sàlàyé dé tó bá ti pọ̀ sí ẹ̀ tá bá ti play rẹ̀ yóò play láti ibẹ̀ ṣáájú ni so ibà ní so inshallah then ó ti ẹ̀lẹ́ lọ play rẹ̀ ìkàkùkà lórí ẹran ẹ̀gẹ́ a sì lè play rẹ̀ bíi náà tó bá lọ sí tó bá lọ síbi àwọn application kan tó ń no tó bá ti ṣáàchẹ̀ ó ti fẹ́ sẹ̀ǹdẹ̀ síbẹ̀ yẹn ni àbí tó bá yẹ pé èèyàn máa ya náà ẹ̀kàwọ́kà lórí ẹran 1 mo kọ́tẹ̀ mo ní kọ́tẹ̀ síwájú ẹ̀ mo dí fi hàn ó ti yé ìkàkùkà lórí ẹran 1 mo indicate pé 1 nìyẹn tí láwọn ìkàkùkà lórí ẹran yẹn pọ̀ gan ẹ̀ẹ́ ó àrú so ìgbà tó sì ń wà lọ́wọ́ so eléyìí báyìí so àkọ́lọ̀ ọba lékẹ́lá kí ó sànú wa so nǹkan tó fàátà fi ń ṣe àwọn eléyìí báyìí ó ní pé kí gbogbo èèyàn tí ó bá mọ̀nà fún wọ́n pẹ̀lú àlàyé tó clear gbogbo ẹni tí ó bá dẹ̀ sọnù tí gbogbo yẹn lè mọ̀ pé ah onífẹ̀ẹ́nu ilé olórí kòkan ni ó máa máa fẹ́ ṣẹgbẹ́ ni ṣébà ní sọ pé kíní yìí mo fi ọlọ́wà búra ẹgbẹ́ ni ẹgbẹ́ ni ṣébà ní sọ tẹ bá ti ń tako jàbàtà báyìí ẹ ti jáde kó nu súnmọ́ nìyẹn tó bá bí ọlọ́run ìbéjì ló kó sí wọn ni ń gbógun ti sálàf wọn ló ń tako sálàf ṣébà mò ń tako sálàf ẹnìkan ti sọ bẹ́ẹ̀ fún mi sí mi rí ni ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni alhamdulillah ọ̀rẹ́ mi ti padà ó ti padà kó nu àkídà ìbáyìí alhamdulillah ó ti padà kú mẹ́ àmọ́ nígbà tí àwa fi kú mẹ́ ńgbà yẹn <laughs> bàtà wa fi kú mẹ́ tàǹtà láti fa ọ̀rẹ́ wa yìí ó jẹ́ kú mẹ́ last year náà ni lọ́rẹ́ wa yìí ó recent gan tàǹtà láti fa ọ̀rẹ́ wa yìí very very intimate friend mi ni o very close friend of mine ta close gidi gan so àwọn tàǹtà láti fa pé a ah, kíní yìí yé bá jọ wọn bí kíní tẹ́lẹ̀ náà ni kò rí bẹ́ẹ̀ kò sí kíní kankan kan. kan so nǹkan tí inú àwọn allegations tó ń tó ń level against mi tó inú àwọn ẹ̀sùn tó kà sí mi lọ́rùn ó ní pé ó ní mò ń gbógun sálàf mo wà lọ́wọ́ pé à mò ń gbógun ti sálàf o kò yé mi o ṣé dákun dé mọ definition sálàf tí mò ń gbógun ti mo ti gbógun tàbí ṣe bí ẹ̀rí à onírọ́ <laughs> Abubakar nǹkan onírọ́ à Umar nǹkan onírọ́ mọ̀kà àwọn sọ̀hábà oní àkéṣe bẹ́ẹ̀ àwọn sábẹ̀ yìí onírọ́ àwọn àbá táwọn ní sọ́làfù tí mò ń gbógun ti jàbàtà mo ní yéé jàbàtà ní sọ́làfù tí mò ń gbógun ti à yéé nǹkan ti sí ọ́ tó bá yẹ pé ìhùn ni à èmi ìdébí ọmọ bá lọ nìyẹn o <laughs> wàláhì làǹfì kò yẹ bá ní sí tó tó bá yẹ pé bẹ́ẹ̀ náà máa ń mú nǹkan ni àìmọye èèyàn nítorí pé èèyàn bá ń takò jàbàtà báyìí mo fi ọlọ́ba bọ̀dọ̀ àwọn òde yọ jáde kó Islam tẹ bá dúró léèrè wọn ò ní gbógun ti sálàfù ni wọn ò ní gbógun ti sálàfù kò yẹ bá ní sí jàbàtà ó dẹ̀ mú ibùdó tẹ́míyà yóò máa rún àfà kò yẹ báyìí nìsín yóò máa ọrụ àfà irúkú ìsọkúsọ náà ní sọ o kò báyìí nìsín ọ̀dà gẹ́gẹ́ e, bí ìgbà tí èèrà tó lóun fẹ́ bá erin tó lóun fẹ́ bẹ́rin jà ẹ mọ̀ kí èèrà àbí kí ọ̀kadà kó lóun fẹ́ bá sí <laughs> ọ̀kadà òun tó ti ẹ̀dàbí ọ̀kadà kò yẹ báyìí nísìnyí bí táyà àtàwọn ọmọ kéèké máa ń yí hùn <laughs> bí kí táyà lóun fẹ́ bá tírèènì sọ̀gbò bẹ́ẹ̀ ni jàbàtà sí wàlọ́ọ̀yì kí jàbàtà máa kí jàbàtà lóun fẹ́ òun fẹ́ òun fẹ́ kọ̀rẹ́ ti bùn tèmíyà ìwọ ìwọ tó o mọ kéwù kankan tó lè bọ́ táwájú tiwa yìí ìwọ ọlẹ́gbẹ̀ẹ́ bùn tèmíyà gbogbo orí yẹn wọn rí pé ń gbógun ti sálàfò kò yẹ báyìí nísìnyí wọn rí pé ń gbógun ti sálàfò tí ó sọ pé ẹ̀ẹ́dẹ́mọ̀ fi ń sàgbágun fáwọn báyìí náà nìyẹn o kò tí gbógun ti sálàfù báyẹn àwa táwọn wá ń sàlàyé ẹ̀ àwa làá gbógun ti sálàfù èyí ò ládìí kèfèrí sí àwọn ń ṣe yín wàláhì ẹ̀ mọ̀ ní ọlọ́wọ́ bó wò yín sẹ́yìn wàláhì mọ̀ fọlọ́wà búra gbogbo ilé ń bá káàkiri yìí àwọn nǹkan yẹn kàn ń rìn yẹn lára kò báyìí nísìnyí ó rìn yẹn lára ó dáa kẹ́ ẹ kò sí iye báyìí sìn kákan ní kankan sí yẹn ó ń dààmú yín wàlọ́hì ìfẹ́ ó ti blindfold yín kò yẹ báyìí sìn torí pé àìmọye nǹkan ló lè blindfold yẹn nínú ẹ̀ nífẹ̀ẹ́ wà kò yẹ báyìí sìn téèyàn bá ti nífẹ̀ẹ́ yẹn lánìí jù ó lè ó lè fà á tó yẹ sí pé nǹkan ọ̀tọ̀ lèyàn mọ̀ rí ó ń ló fà á àwọn pípọ̀ wàlọ́hì chẹ́kẹ̀mí ara ẹ̀ kò sí nǹkan kan tó fi ń ṣe nǹkan tó ń ṣe yẹn ju pé ó nífẹ̀ẹ́ jàbátá láì ní kọjá àlà kò yẹ báyìí nísìn o ti nífẹ̀ẹ́ rẹ̀ lánìí kọjá lánìí òdodo lèyẹn dẹ̀ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ jẹ́ èèyàn lọ kò yẹ báyìí nísìn òdodo lèyẹn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ jẹ́ èèyàn lọ kì í ṣe pé ó gbé ìfẹ́ èèyàn kan lékè òdodo kò yẹ báyìí nísìn so that is why tó fi jẹ́ sí pé wọ́n máa jà fún jàbàtà tọ́bárẹ́ èèyàn kan tó ń gba ti jàbàtà wọ́n máa gba tiẹ̀ tọ́bárẹ́ èèyàn kan tó ń kórìíra jàbàtà àbí tó ń gbógun ti jàbàtà wọ́n kórìíra tiẹ̀ náà alwala walbara ìnífẹ́ èèyàn wọn àti ìbáyàn ìkórìíra èèyàn wọn wọ́n má lórí jàbàtà ni nùwálì mọ̀wálà jàbàtà wà nùhádì mọ̀nà a máa nífẹ̀ẹ́ gbogbo ẹni tó bá ti nífẹ̀ẹ́ jàbàtà a sì máa bá sọ̀tà gbogbo ẹni bá jàbàtà sọ̀tà eléyìí báyìí ni wọ́n ń ṣe wàláì wọ́n ń ṣe wàláwà albara lórí kìtàbà àti súnà lórí jàbàtà ni so ẹ chẹ́kẹ̀ẹ́ ara yín ó ń kálukú yín wàláì ó dáa jù ọmọ yìí dákun ó tí ì rí ṣe náà ni o ti fẹ́ wọ́n dárí wọ́n ti yá pílẹ̀ rẹ̀ láwọn ọ̀nà míì àwọn ọ̀nà míì bẹ́ta sí lè pílẹ̀ rẹ̀ ń bẹ̀yẹ gan ok o ti sẹ́ndẹ̀ síbì ẹ́n the same thing náà mi ti wá sí yẹn náà ká ti wá pílẹ̀ lọ́dọ̀ tèmi jà náà ẹ jẹ́ ká pílẹ̀ rẹ̀ ń báyìí ẹ́ òkè ní síkà rẹ̀ wà tèmi ni màá gbé sí bó wà lè rí ìdíwà rọrùn báyìí wọ́lọ́ bó sẹ́ni síkà tẹ́wà yìí ó yá pílẹ̀ rẹ̀ ká gbọ́ Mr. Dorothy kankan ní kò níta pẹ̀lú ọwọ́ ni ọ̀rẹ́ ọ̀ajá àbá tí wọ́n sáré wá sọ pé máa yá abájá àbí ìtajà àti ìtajà àyíkí túwáàlì tí wọ́n sàtọ́ sí túwáàlì bí ìfẹ́ bí ìrọ̀ ní àìlẹ́wù yẹ́kìrìbù àlàzọ́n ipe ó orí lè àbáwá àbáwá rìnlẹ̀ ajábàdé rìnlẹ̀ lórí pínlẹ̀ أن هذه اللحوم إذا ويأتي من قاله غير مسبوقة أعطوا نبعا شرعيا lọ́nà tí ó bá sáré mu àbáwá àbáwá níbẹ̀ àrùn bẹ́ẹ̀ tó nínú àrùn bẹ́ẹ̀ tó ẹ̀ka àkìrí bẹ́ẹ̀ lọ. Naam. Alákọ̀ọ́kọ́ náà ni pé bí báyìí ṣùgbà tó ń ka tíra sheikh al-albani rahimahullahu ta'ala al so sheikh wa ń jẹ́ kó yọ wípé ìgbà tó ń dáhùn ìbéèrè yẹn wípé tó bá yẹ pé bó ṣe wá nínú ìbéèrè yìí òun náà lọ̀rọ̀ ṣe rí wípé annahu yaghlibu ala dhann nígbà tí ó wà tú ala dhann ó ní àbáwa àbáwa tá ń dá àbá yẹn borí kò yẹ bá ní sìn yìí nígbà tó tó ń yá ó ní àrò arò bẹ́ẹ̀ ó arò bẹ́ẹ̀ ní o àbáwáyé arò bẹ́ẹ̀ eléyìí báyìí tó ń tú yìí wàláhì làzim ó ti bàtúmọ̀ kéwú jẹ́ ṣe rí lọ́fà tó ti jẹ́ pé tí èèyàn bá lè tú kéwú ní tùkútù yóò fún yẹn ní rìsọ́ọ̀tì tí ò dáa alákọ̀ọ́kọ́ tó bá sọ pé nǹkan rọ̀ lábà àìlàzọ́n pé kíníkà ò yọ́gìlìbù àìlàzọ́n ìtumọ̀ rẹ̀ ni pé nínú ọkàn rẹ̀ nǹkan tó borí nínú ọkàn rẹ nìyẹn lọ́nù ń bẹ̀ yẹn kò túmọ̀ sí àbá nǹkan tó fa ni pé ti ẹrọ́kùnrin yìí ó ṣẹ́rí inú àwọn ìtumọ̀ tí lọ́nù mọ́ ní àbá wà ń bẹ̀ yá ayọ́ lẹ́bí na amanu ṣẹ́nibù kẹfìrọ̀ mi na zọ́n ìnà bá àjọ ní ismun so ọlọ́wọ́ bá ní mo pẹ̀yìn tẹ́ nígbàgbọ́ lódodo ìjẹ́tẹ́nibù kẹfìrọ̀ mi na zọ́n ẹ jìnà sí ọ̀pọ̀lọpọ̀ àbámọ́dá ṣe ẹni tó ń pè ní àbá o ni pé mo rò pé mo rò pé nǹkan tí ò ń dá yẹn lójú mo rò pé mo rò pé ọlọ́run bá ní ẹ jìnà sí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ torí pé ìnàbá àgbọ̀gbọ́ ní ismun apá kan àbá dídá ẹ̀ṣẹ̀ ni gbogbo àwọn àbá tó bá ti ń jẹ́ sí pé èyẹ́ lọ ní èrò burúkú sọmọ ìyá àyàn tí ó sì rinlẹ̀ bẹ́ẹ̀ tọ́ka ó rò pé ni ọlọ́ba lẹ́ṣẹ̀ ni so ń wọ́n rò pé zọ́nù ó máa ń túmọ̀ àbá nìkan zọ́nù ó máa ń túmọ̀ àbá ìgbà míì zọ́nù máa ń túmọ̀ àlìyàkín in tó dáyà lójú ìnáwó zọ́nà aláyàhúwò nínú ayàyẹ ìnáwó zọ́nà aláyàhúwò in tó túmọ̀ síbẹ̀ yẹn ni pé ẹni yìí nǹkan tó rinlẹ̀ nú ọkàn ti ẹ̀ bá ní sí yìí ni wípé a ní padà sọ́dọ̀ ọlọ́wọ́ba òun ní padà àìwá mẹ́yí ayà nínú al-Qur'an lọ́lọ́wọ́ bá lè jẹ́lá tí ń sọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá lè jẹ́ tí ń lo zọ́n tó dẹ̀ ń túmọ̀ sí gíní tó dẹ̀ ń túmọ̀ sí yẹ̀fìn tó yẹ pé ń túmọ̀ sí pé nǹkan tó gbàgbọ́ nìyẹn nǹkan tó dá lójú nìyẹn so ibà nísìnyí nǹkan tó ń nígbàgbọ́ sí nìyẹn so àìmọye ayà bẹ́ẹ̀ lọ́pọ̀ nínú al-Qur'an so téèyàn bá ti rí zọ́n kò túmọ̀ sí pọ́nmọ̀ túmọ̀ sí àbá ní gbogbo wa ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá tó wọ́n júmlà yẹn wọ́n ló gàn lábà lórí zọ́n ó gọ̀lábà lórí zọ́nù tó bá sọ pé nǹkan gọ̀lábà ìtumọ̀ ní pé nǹkan tó prevail in tó lékè lórí ẹ̀mí rẹ̀ nǹkan tó supersede in tó lékè lórí ẹ̀mí rẹ̀ ó túmọ̀ sí pé eléyìí báyìí ti kúrò ní àbámọ̀dá ó ti di pé nǹkan tó ṣe kí ni o nǹkan tó supersede nínú ẹ̀mí rẹ̀ nìyẹn nǹkan tó lékè nǹkan tó rìn lẹ́nu ẹ̀mí rẹ̀ ní pé ah, nǹkan ìbó ṣe rí lélẹ̀ Sheikh wa ń sọ ẹran tó sọ yìí tó bá yẹ pé in tó rinlẹ̀ nínú ẹ̀mí rẹ̀ in tó gọ̀lábà in tó lékè nínú ẹ̀mí rẹ̀ ni pé wọ́n pa ẹ̀rẹ̀ yìí lọ́nà tí ó bá ṣẹ̀rí àmù so nígbà tó wọ́n tu òun tu sí pé tó bá pé àbá tá a àbá yẹn tó bá pé àbá dábà pé tó bá yẹ pé àbáwá bá rinlẹ̀ pé ní kò tiẹ̀ fún yẹn nítumọ̀ gan fún ọ̀rọ̀ tí wọ́n ń sàlàyé gẹ́gẹ́ ẹ padà jáde kó lórí ọ̀rọ̀ yẹn ẹ padà bọ́ sórí ọ̀rọ̀ mi nǹkan tí ṣèkè ń sàlàyé nínú tíra yìí òun ni ẹran tó jẹ́ sí pé ìwọ gan fúnra ara rẹ ń tó dá ọ lójú ń tó rinlẹ̀ nínú ẹ̀mí rẹ pé ẹran yìí wọ́n pa lọ́nà tó bá ṣẹ̀rí àmú kò yẹ báyìí ṣèkè wa ń sọ ìdájọ́ irú ẹran báyẹn ẹ dákun ẹran tí ṣèkè ń sọ yìí sí ẹ̀ làwa ń sọ ẹran tí mùsùlùmí pa tó yẹ pé ń tó rinlẹ̀ lórí ẹ̀mí tiwa ni pé ó pa lójú ọ̀nà tó dáa ẹ̀tọ́ ìrọ̀sán máa ń sìn yìí nítorí pé àkẹ́fín ìpá lójú ọ̀nà jákujàku àkẹ́fín ẹ̀sìn òun làwọn ń sàlàyé ẹni yìí ń béèrè nípa fátúwa ẹran tó yẹ sí pé n tó borí lórí ẹ̀mí tiwa lórí ẹ̀ ni pé ọ̀nà tán gbà pa ọ̀dà kò tí yé báyìí nísìnyí ṣéèkì wọn ń sàlàyé lórí yẹn so eléyìí báyìí ọkọ jẹ́ nǹkan láwọn ọkọ tẹ́ni yìí tú nítòkútù nínú tíra náà so ó ti bá mọ <coughs> jẹ́ mọ́ pílẹ̀ rẹ lọ so ọjẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tó tú nítòkútù nínú tíra náà àti àgbájú àmàlẹ́gbọ̀ àrùn bẹ́ẹ̀ fi ẹ̀rẹ̀ yìí òògùn lọ́nà yìí ó dáa ẹ̀rù mẹ́sì kan bá tú. ẹ rí i pé ó tún àkádà rẹ̀ ó tún ó tún fi rinlẹ̀ pé kìí ṣe pa àgbà bẹ́ẹ̀ kọ́ o ó ní à ń rò bẹ́ẹ̀ ni o à ń rò bẹ́ẹ̀ wípé ọ̀nà tí wọ́n gbà dù ó tún fi rinlẹ̀ wípé ètò òun sọ yẹn sẹ́ẹ̀ kátàkátà tó òun sọ yẹn sẹ́ẹ̀ òun òun mí ni ẹ̀ ni pé à ń rò bẹ́ẹ̀ ni so eléyìí báyìí dẹ̀ ni kìí ṣe tó wà nínú ọ̀rọ̀ nìyẹn kìí ṣe páàrùn rò bẹ́ẹ̀ in tó lori inú ẹ̀mí wa na ó kọ̀ lábà lórí zọ́nà wa ó nìyẹn naam so wá wọ́n pé na nǹkan yìí ẹ̀dàpọ̀jì ìran àríwá ilẹ̀ díẹ̀ sẹ́yìn mazingo fasumalu wajibu ko biyar da suka yi yanayi wani yanayi nínú tí wọn lọ

wọn ọ̀pọ̀ ọ̀dáwò. ọ̀pọ̀ ọ̀dáwò ní bẹ́ẹ̀ ti bá ti kú lẹ́gbẹ̀ẹ́ náà. ṣé òun lọ́kọ́ sílẹ̀? torí bá naam ẹ̀rígbẹ́mí ó ní láyà júùsì láwùl ìjábà ó gbọ́dọ̀ dáhùn ṣe lè báyìí à ìtúkéúgba òdì ni ṣe bá nìsìn nítorí pé tá máa sọ pé láyà júùsù nínú lárúbáwá àti nínú ọ̀rọ̀ ṣẹ̀ríà bẹ́yẹn ṣe máa ń kàtíra nìyẹn tá máa sọ pé láyà ń bá rí láyà júùsù àti láyà hìlù ìtumọ̀ ní pé nǹkan yóò tọ́ kò tọ́ fún ọ kó ṣe nǹkan báyìí tí ó bá ní sí so wọ́n ní irú ẹni báyìí láyà júzù láhú kò tọ́ fún kó dáhùn nígbà tó hùn máa tú ó ní kò gbọdọ̀ dáhùn eléyìí báyìí wallahi alazim lọ́dọ̀ àwọn olùmọ̀ ìtúkéwú ní tukutu ni ó disqualify èèyàn kúrò níbi ẹni tí ó máa túké fáwọn èèyàn tí ó bá ní sí nítorí pé gbogbo àwọn àlùfáàjù kọ̀ọ̀kan àwọn gbólóhùn kọ̀ọ̀kan tó wà nínú kéwú òun ló nítumọ̀ tiẹ̀ ìtumọ̀ kọ̀ọ̀kan ló dẹ̀ nídàájọ́ tó ń forí sọ ìtumọ̀ kọ̀ọ̀kan òun náà ló nídàájọ́ tó ń forí sọ tẹ́ ẹ bá ti tú ìtumọ̀ láyà júùsù tẹ́ ẹ bá ti tú sí pé kò gbọ́dọ̀ àbí ó gbọ́dọ̀ ẹ ti tú sí máa wùjúbù nìyẹn pé ó dọ̀ràn yàn tẹ́ ẹ bá ti sọ pé nǹkan dọ̀ràn yàn léyìn lórí ó nídàájọ́ nínú fiqh ìdájọ́ rẹ̀ ni pé béèyàn bá ṣe yóò jìyà kò yẹ báyìí nísìn tẹ́ ẹ bá tú láyà júùsù sí pé ó di èèwọ̀ fún kò yẹ báyìí nísìn yìí so tẹ bá tu sí pé ó di èèwọ̀ fún yóò fún wa nídàájọ́ tẹ bá tu sí pé ó dọ̀ọ̀ràn yẹn fún yóò fún wa nídàájọ́ ṣé báyìí nìsín tẹ bá tu sí pé kò tọ́ fún yóò fún wa ní ìdájọ́ ṣé báyìí nìsín gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ó ní gbogbo ẹnikẹ́ni tí tó bá lóun pèsè sójú ọ̀nà lọ́wọ́ bá àbẹ́ tó bá lóun fẹ́ sàlàyé ẹ̀sẹ̀ fáwọn èèyàn ló gbọdọ̀ mọ sọ nítorí wípé àìmọ́ àwọn nǹkan wọ̀nyí yóò máa affect àwọn ìdájọ́ tá a mọ̀ fún nǹkan lóhun ìdájọ́ fake so eléyìí báyìí so bó ṣe wá kà láti pilẹ̀ títí dé parí nìyẹn so àwọn ibi tí ọ̀rọ̀ zọ́nù tí nǹkan gbọ̀ lábà lórí zọ́nù wà ó ń túbọ̀ rẹ̀ sí pé adába arò wípé arò wípé tó sì jẹ́ pé n tán ṣèkì ń sọ ni pé n tó rinlẹ̀ lórí ẹ̀mí rẹ̀ n tó ga jù lórí ẹ̀mí rẹ̀ nǹkan tó lékè lórí ẹ̀mí rẹ̀ ni pé wọ́n pa ẹran yìí lọ́nà tí ò bá ṣẹ̀rí àmú irú ẹran tá bá pa báyìí tá bá pè ọ́ sápè jẹ́ ẹ̀bẹ̀ gan ọ̀gbọ́dọ̀ lọ o sì gbọ́dọ̀ jẹ́rú ẹran yìí so ilé báyìí gbogbo àfa súnà ni wọ́n wà lórí ilé báyìí ìyẹn yàtọ̀ sí kọ̀bíyà tí à ń sàlàyé inshallah ta'ala so ọjọ́ ti lọ gan so a tó bá di lọ́la inshallah so màá play ọ̀rọ̀ nípa ibi tó ti fi ka láyà júùzù tó ti fi kà á tó yẹ ju sí ìtumọ̀ kó jọ ọ̀nà yẹn so ìbáni so lábàtíwádìí lọ́la a wà play ọ̀rọ̀ sheikh um, sheikh uh, sheikh qayyim rahimahullahu ta'ala nínú ahkamu ahli dhimma so inshallah ta'ala so a play rẹ̀ so màá dẹ̀ play ibi tí mo sọ pé ó ti tuntun láyà júùzù tàbí láyà júùsù tó ìtumọ̀ rẹ̀ sí pé o gbọ́dọ̀ ṣe bá ní ṣe wallahi gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó ń pé gravity ẹ̀ wúwo gan ni lọ́dọ̀ àwọn tí wọ́n bá jẹ́ olùmọ̀tẹ́dẹ̀ ń sọ ẹ̀kọ́ ṣùkọ́lọ̀ bá ní kílákílá kí ó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa lọ́ba ní kílákí ó mọ̀jẹ̀ kí a sọnù abẹ́lọ́wọ́n ba àwọn tí a fi ọ̀rọ̀ wọn ṣáájú tó ẹ́ pé ọlọ́run bá ti ní kí ìmọ̀lẹ̀ dúdú kọ́ ṣúra nísìnyí so gbogbo àwọn tí ìmọ̀lẹ́dọ̀dọ̀ ti tàn sí nínú àwọn tó sì ń ṣara gidi nínú àwọn ọmọlẹ́yìn jàbàtà àti jàbàtà fún rẹ̀ abẹ́lọ́wọ̀n bá lékẹ́lá fáwọn náà kọ́lọ̀wọ̀n bá lékẹ́lá kí ọba fi òdodo hàn wọ́n kọ́lọ̀wọ̀n bá lékẹ́lá kọ́ bá tàmálẹ̀ òdodo sí wọn la ilaha illallah àwọn abẹ́lọ́wọ̀n fẹ́ni kọ̀ọ̀kan wa náà kọ́lọ̀wọ̀n bá lékẹ́lá má jẹ́ kí a sọnù lẹ́yìn tọ́lọ̀wọ̀n bá lékẹ́lá ti fi ọ̀nà mà wá la ilaha illallah àwọn ilé tí a ti ń ṣe ní ẹ̀sìn ọlọ́wọ̀n bá abẹ́lọ́wọ̀n bá kọ́lọ̀wọ̀n bá àwọn ilé tí a ti ma ṣe tí a ti ń gbẹ̀ǹgbẹ̀ pa fẹ́ ma ṣe abẹ́lọ́ba lè kẹ́lá kẹ́lọ́ba kí ó sí rọrùn fún wa láti mọ rí ṣe ọlọ́ba kí ó bá wa tẹ ìfẹ́ inú wa lórí ba fún òfin ọlọ́ọba àti fún ìlànà ti súnà